إلى الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلى الذين تابوا وأخلاهوا وبيانوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم ọba tó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú islam àti kó yọ wá ní dáírà islam mo jẹ́rìí pé kò sí ẹni kan tí ìjọsìn tọ́sí lódodo àyàfi aláwọ̀ subhanahu wa ọba tí ó méjì lèlé mẹ́ta tó sì fi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbàláyé láti ṣàlàyé fún wa ọ̀nà táàtọ̀ àti ìntàbà ṣe láwọn ojú ọ̀nà wọ̀nyí táàtì bá ìyọ̀nà ọlọ́wọ́ bá pàdé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìwé tọ́lọ́wọ́ bá gbélé àlàyé tí àtúnjúwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó ṣe lórí ìwé tàbí ní Kùránì tó láńpẹ́ ní súnà nípa tí rí súnà kó náà ní àwọn àhádì súnà àwọn ọ̀rọ̀ ànájúwà Muhammad àpùpọ̀ ìhà èyí tó lálàáfíà gbogbo ọ̀rọ̀ tí wọ́n dàbí ti ẹ̀sọ́dọ̀ ànábì náà kọlu ti jọ́ra láti èmi tó ànábì bẹ́ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ nínú ọ̀nà ọkọ́ ìṣàkíyèsí èmi sì fẹ́ ẹnu àìṣẹ́ bẹ́ẹ̀ èyí ò máa kẹsẹ̀ bọ́sẹ̀ ni ó sì di aláìmọ̀kan lójú àwọn tó jẹ́ pé màwọn náà tí ì tó tó jẹ́ pé díẹ̀ ni wọ́n mọ̀ nípa sóńdà ọlọ́run bá lè jọ alákòóso àná wa ọ̀sọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá nígbà ìkí àti ọlọ́lọ́ kó máa kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí lẹ́yìn ilé ẹ̀yìn onígbàgbọ́ òdodo ó dọ́wọ́ wá ìbẹ̀rù ọlọ́run àti ìpayà rẹ̀ ní gbogbo ìkíbìtà bá wà ọlọ́run bá lè kí ọlá sọ nínú sọ́ọ̀tù ìbákọ́rọ̀ wípé dájúdájú àwọn tí wọ́n fi pamọ́ nǹkan tí ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú àlàyé àti ìmọ̀nà lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé rẹ̀ fáwọn ènìyàn nínú tírà náà àwọn wọ̀nyí ọlọ́run ọba àlíkẹ́ ọlá ń ṣẹ́bi ilé wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn ṣẹ́bi ṣẹ́bi yóò máa ṣẹ́bi ilé wọn àyàfi àwọn tí wọ́n bá ronúpìwàdà nínú wọn tí wọ́n ṣàtúnṣe tí wọ́n sì tún wá ṣàlàyé irú àwọn irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ni ìwọ̀n ọlọ́run ọba ó ṣe yóò gba ìtúbà wọn irúfẹ́ ọlọ́run ọba ọba tí máa gba ìrònúpìwàdà lọ́pọ̀lọpọ̀ lóhun ọ̀bọ̀ ẹ yóò rántí pé áyà tí mo kà yí nínú sọ́ọ̀tù lápọ̀ ó jẹ́ áyà kan tá a ṣàlàyé pẹ̀lú kútùbà bíi mẹ́ta nígbà tí wọ́n kọ́kọ́ fi mọ́ṣáláṣí ìlú wa Ìkàrẹ́ pàá áyà ìlànà wa torí pé tá a ṣàlàyé ní wípé àwọn tó yẹ kó ṣàlàyé òdodo fún àwọn mùsùlùmí ìlú wa ìjọ náà àwọn tó yẹ kó ṣàlàyé ntọ́lọ̀ tánà bí ṣe láláì kí lẹ́sìn wí wọ́n dákẹ́ wọ́n wò wọ́n wá fàáyé ilẹ̀ fún àwọn aláìmọ̀kan rárá tí ò tẹ̀ nímọ̀ kankan nípa ẹ̀sìn ju pé àwọn kan pèrè àwọn mùsùlùmí lọ àwọn míì náà tó sì pèrè àwọn mùsùlùmí wọn ìkírun a kiri wọn mọ́ṣáláṣí àwọn kan náà wọ́n táyé mọ́ṣáláṣí yẹn a máa ń rí wọn lẹ́kọ̀ọ̀kan ní jímọ̀ àwọn èèyàn ni wọ́n á bọ̀rọ̀ lẹ́bùn ni wọ́n ń sàlà tí wọ́n ń darí ẹ̀sùn tí wọ́n sọ pé láàṣì nínú ẹ̀sùn àwọn tó wá lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pín sí méjì mo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbà yẹn àwọn kan mọ̀ ọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé táwọn tí ò lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ sọ yẹn yóò bá fẹ́ẹ̀nu tí wọ́n mú ìfẹ́nu tí wọ́n yẹn ló sì ń wá ṣe bá bí wọ́n fẹ́ẹ̀ rí wọn ìsagbára ah, lọ́wọ́ àwọn ni ẹ̀ kí ló mú ní fẹ́ẹ̀ ṣàlàyé wọn ò ní dáhùn torí pé báwọn èèyàn ṣe bá fẹ̀ẹ́nu tí wọ́n ti ń wà mọ́ àwọn ikọ̀ kejì àwọn ń ti wọn ọ̀lẹ́ làwọn wọ́n ń bẹ̀rù kí ní ń bà wọ́n lẹ́rù ṣé wọ́n ní ẹmọ́ jẹun mọ́ ni àbí ní ẹmọ́ mọ́ ni àbí wọ́n ní ẹmọ́ rí irú àwọn wọ̀nyẹn àwọn yẹn lòdò ìṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí okútùwà mẹ́ta àti kò tẹ̀ tó márùn-ún ká tó wá ṣàlàyé pàtàkì pàtàkì mọ́ṣáláṣí nínú àwùjọ fún tolórí tẹlẹ́mù fún olórí jorí àti fún gbogbo àwùjọ lápapọ̀ pẹ́ni ọba ti mọ́ṣáláṣí aburú tó wà ńbẹ̀ kò kéré fún ẹni tó bá nímọ̀ nípa tẹ́ ń pè ní mọ́ṣáláṣí àti pàtàkì rẹ̀ nínú àwùjọ ṣùgbọ́n tí ò bá nímọ̀ nípa tẹ́ ń pè ní mọ́ṣáláṣí àti pàtàkì rẹ̀ nínú àwùjọ kò tí ẹ̀ ní tó nǹkan kan lójú ẹ̀ pé wọ́n ti mọ́ṣáláṣí torí pé ò mọ̀ tún mọ mọ́ṣáláṣí gbèlé pé yóò mọ pàtàkì rẹ̀ fún ẹnìkọ̀ kankan àti fáwùjọ àyà yìí ó tún wá jẹ́ àyà tó ṣe wípé lónìí ó tún bá tó torí pé lánàá nígbà táwọn kan dé tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn èèyàn táwọn nwanyị bàbá bàbá tó jìnà tó tọ́mọ̀ làwọn èèyàn wọ̀nyí pa àwọn èèyàn sọ pé àwọn ọ̀pọ̀ kéwú kí ni ó ń pè ní kéwú lọ́dọ̀ tí wọ́n ní pé àlóògùn torí báwọn èèyàn ṣàlàyé pé tí wọ́n ń pè láàfà ní kéèyàn lóògùn kó wókè hàn kó sọ pé máa tọ̀ kó tọ̀ kó máa tọ̀ kó ní máa su ara yẹn pé kó yàgbẹ́ sára kó ń tọ̀ yìí máa su ara kó sọ pé máa ké kó ń tọ̀ máa ké ẹ máa kanra yín lẹ́sẹ̀ kó máa kanra wọn lẹ́sẹ̀ ẹ̀sùn kí wọ́n sùn ẹ mú gbálẹ̀ ẹ mọ́ gbálẹ̀ kí ń gbálẹ̀ àwọn nǹkan yẹn làwọn èèyàn pé àwọn àfáàní mo sọ gbà náà bí tẹ bá ti gbọ́ nílẹ̀ Yorùbá tó fi dé ní pé á àfáàní àfáàní kí ṣe kó nímọ̀ nípa ẹ̀sìn ni wọ́n ń sọ ó gbóná ògùn bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ògùn gbígbóná gbígbóná wọ̀nyí tó jọmọ́ ká wí kí nǹkan orí bẹ́ẹ̀ tí ò bá jẹ́ àṣẹ yóò jẹ́ gbètùgbètù kò sí nǹkan tí a ń kó jọ láti fi ṣe ní kìí ṣe tọ́nà ṣe léwọ̀ nínú Kùránì fún àpẹẹrẹ tí ìbá fẹ́ ṣe gbètùgbètù nínú tí wọ́n máa ń lò ní ahọ́n olè olè yẹn wà ní jólè lásán olè ní wọ́n pa sórí ìta fún lọ bí ahọ́n ahọ́n yẹn ni wọ́n là tí wọ́n kó àtàrí sí àtàwọn èròjà míì wọ́n wà lọ rẹ́ sí ibi ẹ̀kí wọ́n rẹ́ sí fún ọjọ́ méjì wọ́n àlọ́hún àtàárí yẹn òní wọ́n sọ̀sẹ̀ ni àti àwọn ìdí tó yẹ kí wọ́n pè tó ní rá ma sọ̀sára ń tọ̀wọ́n sì omi ń bẹ tí wọ́n bá nà pa sí ọ̀pá sí yàn ó lè jẹ́ irú ọ̀pá yẹn wọ́n ti lọ ti kan tó kú wọ́n lọ ti bọnú ẹ̀ kí wọ́n sì mọ̀ ó tí wọ́n lọ gbẹ́ yẹn tí wọ́n yọ padà àti bee bee, ní ìtò jẹ́ pé orí òkú ni wọ́n fi ṣe àwọn kan wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àwọn lo erin èèyàn àwọn lo egungun èèyàn wọ́n wá mú ìròrí wá kí ni ìròrí yẹn ni wípé òkú ọkọ̀ ọkọ̀ tí wọ́n ti pàtì tó ti dòkú tẹ́lẹ̀ nìkan ò kan à ń lò lọ́wọ́ nǹkan kan wá bàjẹ́ lára ọkọ̀ wọ́n ní sábà tún tó bàjẹ́ lára ọkọ̀ òkú yẹn sáà sí ọkọ̀ tuntun yẹn tó wá ń rìn lọ sí láburú wà ń bẹ̀. àwọn èèyàn ní òsì lágbọ́n hẹ́ẹ̀ kò sí tó burú ṣùgbọ́n ṣe tọ́ ni ká lo ego èèyàn bí ẹran ara èèyàn láti fi ṣòro láti fi dúró. ó wá ń yé wa lónìí ní táwọn àpá àtúmọ̀ sọ lánàá wípé orí òkú tó fẹ́ lò ní àbí egungun àbẹ́ràn yẹn níbo ló ti fẹ́ rí ṣàfẹ́fẹ́ àwọn bá ti rí pé àwọn àfáà wà kiri àwọn èèyàn ṣe kí ni wọ́n ó di alápàtà ọmọ èèyàn torí pé wọ́n ti kó dowó ní ò lè gbàgbé ńgbà tí mo kọ́ dé ìlú gangan 1999 sí 2000 tí bá ń lọ ní gáràjì àwọn táwọn kan pè ní ẹ̀mọ̀ bọ̀ wà bí o kí ló wà ẹ̀mọ̀ bọ̀ ẹ̀yà sọ wọ́n bá ti rí pé èèyàn ní olórúkọ tí wọ́n ń ṣe àwọn ẹ̀yà ara àwọn èèyàn yìí àwọn èèyàn orí sá burú ṣùgbọ́n gbà tó wá tò ní tó di pé ọwọ́ ìjọba ọwọ́ àwọn agbófinró ó wá ń tẹ àwọn tí wọ́n pera wọn láàfà tí wọ́n ń ṣe àpáta ọmọ èèyàn tí wọ́n ń pè ṣé bó ni wọ́n lọ ń tà fẹ́ ìpadà ara lọ́dọ̀ àwọn wo ni lọ́dọ̀ àwọn tí wọ́n ta tí wọ́n ta wòṣìwòṣì àwọn ilé kùlẹ́jà àwọn kan ní ó pààyàn tí ó pààyàn ẹni tó lù fẹ́ lórí èèyàn gẹ́gbà àwọn afá àjẹsọ́gbà náà pé tó bá jẹ èèyàn ò lè jẹ èèyàn èèyàn wo ló fẹ́ jẹ àwọn ọ̀rọ̀ táwọn afá sọ́gbà yẹn tó jọ́rọ̀ burúkú yẹn àwọn tí ó láàfà yẹn táwọn yẹn ní tí wọ́n hó òun la padà wá ń láwùjọ tí ó wá ń bà yin àwọn àwa inú ìgbẹ̀ nínú àwọn tó sọrú ọ̀rọ̀ bá ń lánàá a rí nínú àwọn tó sọ pé tí ó pọ̀ ní ṣe bá fẹ́ là tó fẹ́ lówó láwùjọ àbí kó kọ́kọ́ ya kèjì kó kọ̀yìn sọ́nà tó bá dó tán kó padà wọ́n wá ń sọ lórí pé ọ̀rọ̀ táwọn sọ lánàá nígbà tílẹ̀ ti mọ́ sẹ́mọ̀ ilẹ̀ ti mọ́ òòrùn ti yọ òòrùn aago kan ọ̀sán làtún wá ń sọ yìí wọ́n tún wá tàn náà alójì wọ́n tún tàn kó lè yẹ ṣe ní ríran ẹ̀tọ́ alóhùn ríran wọn lásìkò ní ojú ẹ̀ ti fọ́ nìyẹn ráúráú torí pé Imam Ahmad ni wà láàrú gbà mọ́ jáhìlá ní fàtà asárọ̀ lìbùdá wà ṣàmùtù bá a sì gọ̀ ó ṣeé ṣe nígbà míì ọmọ èèyàn ò ní rí ojú ọ̀nà bẹ́ẹ̀ lòun sì yọ lókè làá àṣà orun yìí tó lápá kò sí tẹ̀sújò ògbó lójú à ń rí nílẹ̀ ṣùgbọ́n yóò ló ń kò ríran ojú ẹ̀ ti fọ́ nìyẹn ìgbà tílẹ̀ wá mọ́ ṣebí ọ̀rọ̀ tá a máa ń sọ níbi dáadáa fi ń ṣe wá àti pé ẹ lọ wò dáadáa o tí wọ́n bá sọ̀rọ̀ ẹ se àbí ṣe kékeré ojú dúdú ní ìpìlẹ̀ ojú dúdú yẹn ni pé àìsímọ̀ òun ló ìgbà tí tẹkinọ́lọ́jì wá ni ìmọ̀ ẹ̀rọ tí ma sáyẹ́ǹsì gbé jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fi ṣe jújú tí wọ́n fi bò wá lójú lánàá ò ṣe é fi bojúmọ́ fún àpẹẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́yẹ̀ bá lọ lé ké wọ́n níbi kan wà àwọn èké tọ́mọ kan torí ẹ̀ bá dàrú wọ́n ní ó lọ ka bàrá ló ka ṣọ́rọ́pù ìsàwọ́gbà bàrọ́ wọn ò ní jẹ́ kámọ̀ yìí pé nẹ́kàlí kan ló sà nílé ké ó torí ẹ̀ fi dàrú wọ́n mọ̀ kúrọ́ mọ́ kùránì pé kùránì yẹn ni torí náà tí wọ́n ní òye ké bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló lọ di kèfèrí látara pé wọ́n ní ìwé kan wà tí pé kùránì wọ́n níbì kan wà tí èèyàn gbọ́dọ̀ kà ń bẹ̀ tó bá ti ka orí rẹ̀ ó dà torí ẹ̀wọ̀n òṣè Islam ààrẹ ẹni tó ké kùránì tán tí ò ṣe wòlímọ̀ nítorí ó wá lọ di kèfèrí kò jẹ́ mùsùlùmí wọn torí pàápàá yẹn sọ pé tẹ̀yìn bá ti ké kùránì tí ò ṣe wòlímọ̀ yóò yà wẹ̀ bó ṣe lọ sáà pé tí wọ́n bá ti wù níwọ̀n tó lè sọ pé iye báyìí lówó rẹ̀ wà lọ kúrọ́ fún wọn ìyẹn ń tiẹ̀ òun ò lówó ta ló lè gbà wọn ó ṣe sá lọ nìyẹn kó lùgbà là ó gbà wọn bẹ́ẹ̀ sì ni bá àfa yẹn sọ irọ́ tó jìnà sóòlù yìí sórí àwọn tó wá ṣe ń sọ̀rọ̀ lónìí pé táwọn sọ lánàá àwọn kò jẹ tàbọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ kò sí ìtò kò mú ìtọ́lọ́wọ́ bá sọ gangan nínú kùránì pé iná lẹ̀dínà yàtùmúnà máa àǹzálínà mínà ìbàyìnà gbogbo àwọn tó fi pamọ́ nǹkan tá a sọ kalẹ̀ nínú àlàyé ìdí ọ̀ràn wàlìhúdà àti ìmọ̀nà ní báàdì máa bàyà náà ùlẹ́yìn tá a ti ṣàlàyé rẹ̀ yékéyéké lè náà sì fún àwọn èèyàn fìlìkìtà nínú nínú alukuran ó ti hàn ṣùgbọ́n torí báwọn èèyàn ò owó ní máa kó wọ́n fi bẹ̀ pamọ́ wọn bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí ó fún wọn ayé nígbà Abe ẹgbẹ́ abẹ́yìn ò tí ì gbọ́rí wọ́n ni ah, ọlọ́run níka ìbẹ̀rù ayé nígbà ìgbà o tàbí kẹ bẹ̀rù ayé nígbà ìbẹ̀rù kẹ tó bẹ̀rẹ̀ òun lẹ̀ kẹkẹ tó bẹ̀rù òun lẹ̀ níbo ló wà Quran wa dé tẹ bá sọ fáwọn ọ̀dọ́ wọ́n tẹ̀ sínú níbo lọ́lọ́run sòkó ṣe ń sọ níwájú làwọn ọmọ ti lọ tẹ̀ àwọn ọmọ yẹn ò mọ kẹ́hùn kankan ṣùgbọ́n kùránì wà nù tẹ́ẹ̀kì lọ wọn ó tẹ̀ sí kúérì lánà wọn àfà yẹn ń purọ́ ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ wọn rọ yìí ò ṣe é pamọ́ òun kálukú wá fẹ́ mọ́ padà torí pé tí wọn ò bá padà wọn ó padà di ẹni tí yóò tẹ̀ kí é pé wọ́n tẹ̀ nìkan wọ́n tún pàtẹ́tẹ́ nì sọ àlàyé tí wọ́n ń sọ kò àwọn wọ̀nyí tí wọ́n ń ṣe titido títí dò ní àwọn tí òkú ń díẹ̀ torí pé tó sọ pé ká lọ lo egun èèyàn rẹ̀ èèyàn yẹn pé kò ṣe nǹkan kan ìbókù ni ọlọ́run anábìwa Muhammad sallallahu wa wa ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní kásùrù abdìlì mẹ́yìtì hayya tó bá kan òkú ẹni tó oge ó dàbí ìgbà tó ṣà náà nígbà tó wà láàyè ìmọ̀ bóyá gbọ́kìrì ẹni tó lọ ṣá bóyá ó orí ẹ̀ bóyá ọmọ ọ̀ka ẹ̀ ló bóyá mú ẹ̀ ló ya bóyá bẹ́ẹ̀ bóyá ẹ̀ èyí yòówù tó bá gé lára òkú bí ìgbà tó wà láyé tó ni ìdí àwọn sọ̀rọ̀ ni hmm? bó ṣe rí eléyìí ń sọ fún wa wípé ṣẹ̀ríà Islam sáàfàdù àkọlìmẹ́jìtì gẹ́gẹ́ bí ṣẹ̀ríà Islam dáàbò bo ẹ̀tọ́ òkú gẹ́gẹ́ bó ṣe dáàbò bo ẹ̀tọ́ alààyè náà tẹ́lẹ̀ kó tó di kó dòkú ṣẹ̀ríà Islam ó fún òkú ní àpọ́nlé gẹ́gẹ́ bó ṣe pọ́nlé náà nígbàtí kí ni nígbà tó wà láàyè ìyẹn ló fa gbogbo ẹ̀yin medical doctor àìdédé ronúpọ́wọ́ wọn mi ẹnìkan dé nínú òun kò ní àní àní àní ẹ̀ òfin mọ̀bá àní ẹ̀ òṣe torí pé òun owó bóyá 250,000 ni wọ́n ṣe ó kàn wí ilẹ̀ lọ tíátà ó kàn lánú ẹ̀ ó tún sọ ẹ̀ padà ó ràn padà bàbá ńlá ìṣẹ̀ ni torí pé ara ní ọ̀wọ̀ èèwọ̀ ni dókítà kankan ò gbọ́dọ̀ ṣe operation fún ẹnikẹ́ni ó lè láyìíká àyàfi tó ẹ pé bùkátà béèrè fún ẹ̀fọ́ àwọn dọ́tọ̀ kan wà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi bá ti wọ́n tún ti délẹ̀ Yorùbá inú lórun ara ní àmì à inú lórun kìníkà ló wà nú ẹ̀ wọ́n kàn gbé lọ wọ́n kàn lá four táwọn èèyàn bá ti wá ẹlọ́wà one ẹni kẹsẹ̀ rẹ̀ ẹlọ́wà two million wa ká ṣe operation fún ó dẹ̀mọ̀ pé five hundred thousand ó ṣe two point five million àwọn èèyàn wà bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ yóò àlẹ́ ẹ̀wọ̀n one point five wọ́n àfihàn ìṣàdúrà fún ẹṣẹ́ o yóò dá fún yóò hàn ah, ọpẹ́lọpẹ́ rẹ̀ one point five ló gbà ìrọ̀ ni ó fẹ́ ra káà fifteen million ó dẹ̀ fi ní ten million. so gbogbo àwọn nǹkan yẹn ti operation tí ò ní ìdí tó lọ ṣe èèwọ̀ ni ó tó bá dòjú àlìkìyámà ó jẹ́jọ́ ẹ̀ olófàá tó kù bá kú nínú ìṣẹ̀rí ẹ̀sán obìnrin tó lóyún wọn kì í lọ́ọ́ la inú ẹ̀kẹ́ náà fẹ́ gbóyún jáde tàbá sọ fáwọn èèyàn ní àrùn ah, rárá ó gbọ́dọ̀ gbé jáde torí bẹ́yìn tẹ́ sọ pé wọ́n gbé jáde ẹ̀kọ́ yìí kò sí àwọn méjèèjì ti kú àyàfi bá ní àmọ̀dájú pé tó wà nínú yẹn ṣe kí ni ó wà láàyè ìgbà yẹn ni wọ́n ó lásán ó wà gbé jáde kó lè máa ṣayé ṣùgbọ́n tí méjèèjì bá ti kú kí nìdí tá a fi fẹ́ lọ lanú ẹ̀ kò ní ìdí torí pé òkú náà ni àwọn méjèèjì wọ́n sin wọn ni tòkọ́lọ̀ kó ṣàánú wa nítorí náà ọlọ́run ní àwọn tí wọ́n fi pamọ́ tí wọ́n ṣàlàyé ọlọ́run ara rẹ̀ láàánú wọn gbogbo àwọn tó nla láàánú kan ní ọmọ láàánú wọn nínú wọn làwọn màláíkà na táàbù àyàfà wọn bá ronúkúwàdà kò wá mú kẹ́ẹ̀kẹ́ ronúkúwàdà nú yàrá rẹ̀ nìkan o wà á láṣú wọ́n lọ ṣàtúnṣe gbogbo nǹkan tí wọ́n gbogbo àwọn ọmọ ti ké lọ́dọ̀ wọn wọn tó ti gbabẹ̀ ti fún iṣẹ́kíṣẹ́ ìsàkúsà tẹ́ ti kó fún wọn lákàlẹ̀ oríṣiríṣi tẹ́ ti fún wọn gbogbo ọ̀fọ̀ ògèdè tẹ́ ti kọ́ wọn ẹ lọ pẹ̀ àwọn ọmọ ìyẹn tó padà sọ fún wọn pé èyí tá a kọ yíyẹn kò wọlé o gbogbo lákàlẹ̀ tá a ní kẹ́ẹ̀ ṣe é bímọ kẹ́ẹ̀ gbà kúkú fúrù ní o afahu ẹ lọ ṣàtúnṣe ẹ tún wá jáde lórí mímbàrí kéékèèké kan máa rọra sọ̀rọ̀ kẹ́ni ẹ̀rọ yẹn mú rárá ẹ ọmọ mi táwọn òbí ẹ̀ ti lé kúrò lé tí wọ́n ti kọ́ látara ọ̀rọ̀ fẹ́ sọ táwọn òbí ẹ̀ ti bínú sí ẹ lọ ṣàtúnṣe pé bàbá ọmọ yẹn ló wà lórí ìlànà àwọn làwọn ẹ̀yẹ lẹ́wà lórí kíni lórí àánú ẹ̀tún domú sọmọ yẹn padà wà bá yí àánú ẹ̀kún wẹ́ ṣọ́làyé ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbẹ́ kan déédéé lọ sọ̀rọ̀ lásán tó ń bá wọn tó ti sọnù ti sọnù fàùláìka àtúbú aléhìn àwọn wọ̀nyí ni máa gba ìrònúkúwàdà àwọn àwọn tó bá ṣe nǹkan mẹ́ta yìí ó túbá yẹn kó ronúkúwàdà fẹ́ṣẹ̀ ni aflahu àwọn nǹkan tó fi bàjẹ́ pẹ̀lú àwọn nǹkan tó fi sọ yẹn sẹ́yìn ó lọ tún ṣe bí ọ̀rọ̀ tí mò ń sọ pamọ́ṣáláṣí ìlú wa ní ìsìn táwọn kan tí wọ́n mọ̀ọ́mọ̀ lọ purọ́ tó fi di títì tí ó bá ṣí mọ́ṣáláṣí yẹn gan gbọ́dọ̀ tún lọ ṣàtúnṣe gbogbo nǹkan ìfà nínú àtúnṣe ní gbogbo ọ̀rìn bí wọ́n ṣe ṣì padà ó wà báyà ló wà lọ sàrá pé irọ́ ni mò ń pa fún ìlànà kìí ṣe tẹ́sí sọ nìyẹn ò ìfẹ́ ẹnu mi bẹ́ẹ̀ náà gbogbo àwọn àfáà tó ti kọ́ àwọn èèyàn lóògùn kọ́ wọn gbogbo kí láti òògùn yẹn ṣe àwọn èèyàn tó rí ẹ̀gbà Islam wọ́n bẹ̀rù àwọn àfáà yẹn ṣé wọ́n gbẹ̀sìn wa wọn ò gbà ṣùgbọ́n tí wọ́n bá láburú kan ṣe wọ́n sáré wá bá wa sí àfáà ní ọ́fíìsì àwọn jọ ń du permanent secretary ọkùnrin ìlókan ẹ̀dá pẹ̀bọ̀ òyìnkè rẹ̀ kò lè dà wọ́n wà á bọ̀ wọ́n ò nítorí ẹ̀gbá ẹ̀ torí báwọn gọ́mọ̀ tó lé yóò jẹ́ lánàá ọlọ́run bàbá yẹnu wá ṣàlàyé fọ̀lẹ́ka àtúbọ̀ àlẹ́ wà á nìta wà bọ̀rọ̀ wa jẹ́ àkọ́kọ́ kútúbà wa àbí ọlọ́wọ́ bá lè kí ọlá kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ torí tó bá wá tá a máa ń sọ̀rọ̀ látara ìfẹ́ inú torí bá jẹ tàbí jẹ ká ṣọ́ra wa tọ́lọ̀ mọ́ jà wọ náà tọ́lọ̀ ṣe wá náà tẹ́ ẹ ti sọ nìyẹn lò ní òtún ní gbọ́ mọ́ yẹn ní yóò dẹ̀ dá kọ̀ rẹ̀ nígbà tí wọ́n lọ́rọ̀ fẹ́ bọ́ kéèyàn sọ pé ẹni wọ́n bá lo ẹran èèyàn kò ṣe kankan wà ní kò mí mọ́ àwọn tó fi lò sẹ́yìn nǹkan tí ò gbọ́rọ̀ ẹ̀ bóòdù ṣe fẹ́ ṣe tó kọ́lọ̀ ń ṣàánú wa الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí láti bí ìbẹ̀rẹ̀ oṣù ṣàbánì lọ́pọ̀lọpọ̀ wá tí ń bẹ̀ lọ́n pé allahumma balighna ramadan allahumma balighna ramadan Ọlọ́run jẹ́ kí ramadan ṣojú ẹ̀mí wa ìgbà wo ní rọmọdọ́rùn kò rújú ní ọ̀rọ̀ tí mo sọ ọmọ kútúbà alákọ̀ọ́kọ́ àmọ́ àwọn onífẹ̀ẹ́ inú fẹ́ dàrú máa mùsùlùmí lọ́wọ́ nílẹ̀ Yorùbá ni o kìí ṣe gbogbo ayé o in tó hàn tí ò rújú o ni wípé ìlétèṣù oṣù tó bá lé o làbí máa mọ̀ kóṣù bẹ̀rẹ̀ sọ́ọ̀tù yáà pé sọ wàlẹ̀kọ́mọ̀rò قدرناه منازل حتى عاد كالعرجون القديم òṣùpá ó máa wọ ọkùn láàárọ̀ yóò máa yọ lálẹ́ títí tí ó fi gún bá ọjọ́ kẹtàlá ìkẹrin láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí ó mọ́lẹ̀ gbòòrò tó bá tún wá yá yóò máa dínkù títí tí ó kù tí ó fi kù tínrín tàbí tẹ́rẹ́ yóò wá tẹ̀ lọ́lọ́ ní orjúùn kí ní ọ̀wá ọ̀pẹ ni wọ́n pè bẹ́ẹ̀ alikọ́dín tó ti gbẹ yóò wá tẹ̀ lẹ́bá tí wọ́n ń ka oṣù yẹn lọ tó bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n báwọn tó mi bá ti wá jáde ẹ̀mà oṣù tuntun bẹ̀rẹ̀ wà ní sọ́tù ìbákọ́rọ̀ yàtàlúnaka alìlẹ̀ àhìlà ọlọ́ ní ìrẹ́ ànábì wọ́n bí ọ nípa ilé tẹ́ṣù kùn sọ fún wọn híyá mọ̀wàtíìtò lè náà wà nílẹ̀ hajj ó ń bẹ fún ìmọ̀ dá àwọn àsìkò máa oṣù kọ̀ọ̀kan ká tún mọ̀ oṣù hajj ọlọ́run tún wá mọ̀ mọ̀ kó lè yé wa pé wà lè hajj ẹ mọ̀ pé oṣù kan náà àwọn oṣù lórí hajj jẹ́bí ọ̀kan náà àwọn sáǹsọ̀ wọ̀nyí tó tún ṣàlàyé pé ẹ kò síbi tọ́lọ̀ fi ní kí ló nu Quran tọ́lọ̀ ní ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Quran huda wal furqan èé ṣe tọ́lọ sọ pé ṣáàrù Ramadan oṣù kẹjọ oṣù kejìlá ní ìgbìlẹ̀ ìjà ìkọkànlá ní ìgbìlẹ̀ fàájà ṣàwàl ìkẹwàá ìkẹjọ òun ní èé ṣe

ó ní muharram àti mẹ́ta tó tún tẹ̀léra wọn o náà ní kí ni o ní shawwal zulqada àti zulhijja pẹ̀lú muharram ó jẹ́ mẹ́rin kí ló dé pàmẹ́ bí lọ sọ wípé january july august september tàbí kó sọ pé january september october november december kí ló dé kò sẹ́ni a ti ṣàlàyé ẹ̀nà òtúbà ìfún wa pé oṣù àwọn green gold kò pé méjìlá tẹ́lẹ̀ mẹ́wàá làwọn mọ̀ lóṣù ó kọ ọba wọn ní Julius ìyẹn sọ ní July ọba wọn tí ń jẹ́ Augustus ìyẹn sọ dọ́gọ́s onítúbà ìlà ti ṣàlàyé bó lè yóò ṣe wá máa fi àkúwó pé jẹ́ ṣàkúwó rí àtọ́ọ́dá nǹkan tó ga tí wọ́n ti lò tó ti gbó ní ń pè lákúwó rí àtọwọ́dá ẹṣẹ́ ni tó jó èèyàn lọ ṣe wàhálà oyin gangan oyin ògidì rèé ẹnìkan wá mú ọyọ́ òsè ó ní ẹgbà sóyìn tàbóso èrèké só jọra wọn torí náà nínú Islam ìtànàbí wa Muhammad sọ pé ká lọ máa oṣù súnmù ní òrùyá ti yí ẹlọ́wọ́ àwọn kan bá dé wọ́n ní kò yé wọn ní ìṣirò ní ká ní ìṣirò ti wà láyé ó ní ká ní ìṣirò wà láyé ànábì ni ànábì gan ìṣirò ẹni ó lò òye tó wọ́n tànra ẹ̀ àwọn oníṣirò ṣáájú Jésù dáyé Jésù ti kúrò láyé ní ìsìn gẹ́gẹ́ bí ó ń kà 2025 years ago ẹgbẹ̀rún ọdún méjì lé ní Jésù ti kúrò láyé ọ̀kan nínú àwọn oníṣirò tí wọ́n pè ní bàbá àṣirò gangan Euclid wọ́n bí òun ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́ta kí wọ́n tó bí Jésù Archimedes ńkọ́ wọ́n ti bí àwọn èèyàn ní igba ọdún àti ogún mẹ́rin ó lé kí wọ́n tó bí Jésù àwọn Copernicus tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ń jọ sí ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún kan àtọgọ́rùn ọdún mẹ́rin sẹ́yìn táwọn náà ṣiṣẹ́ lórí ìṣirò ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀sẹ̀ àwọn tá a sọ pé wọ́n bí ṣáájú Jésù yìí wọ́n sì ti wo gbogbo tí ó ń pè ní òṣùpá ń lọ òun lọ wọ́n ti ṣe òka rẹ̀ wọ́n ti ṣoṣún ẹ̀ gbogbo yé wa kẹ́bì kan máa rò pé bóyá òun lọ́rọ̀ kan tó ń fẹ́ sọ nítorí pé òyà àwọn èèyàn ọ̀nà mẹ́ta yẹn lè fi ṣe ọ̀nà alákọ̀ọ́kọ́ o tó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ is a specialized area torí pé wọ́n láyé ń yí yẹn tó bá lọ jókòó kàwé dáadáa wọ́n sọ pé kìí ṣe pé bó ṣe ń yí yẹn ó dàbí ìgbà tí èèyàn gbé bọ́ọ̀lù lẹ̀ tó ń yóò wọ́bù ó máa dúró equation tó gbé jáde kó tó lè calculate movement heart gangan nǹkan tó jẹ́ kọ́ ní ó wà àtàn áńgù kìí tó jẹ́ kó tẹ̀ kìí ṣe kó dúró ìwà àjòkó síbi olóòwò kí ló fẹ́ wọ́ọ̀kì kí ló mọ̀ nípa ẹ̀ ìkan nìyẹn ìyẹn jẹ́ ká má tanra wa jẹ́ nìkan kan tó lè wọ́ọ̀kì tó fáwọn fọ́múlà tí wà lò ti pọ̀ ọ̀nà kejì ní ní statistical method inferential statistics statistics méjì ni ìkan wà pè ní eh, inferential yẹn ni wọ́n ń lò descriptive inferential pé ẹ fojú wo àwọn ọjọ́ Ramadan ti ń lé sẹ́yìn ẹ a wà lo àwọn ìṣirò kan láti sọ pé hmm, ọdún yìí báyìí yóò jáde a lè lo numerical method ìyẹn èmi project tèmi ṣe ń first degree numerical method with personal computer ordinary differential equation as a case study torí tó jẹ́ ká máa sọ lè ní pé àwọn ẹlòmí rò pé ah, àtàyẹn wọ́n ní mọ̀ sí ìmọ̀ owó I study industrial mathematics mo ṣàlàyé iṣẹ́ tèmi ṣe ń pọ́ degree yẹn mo tún ní recommendation tí mo ṣe fáwọn master PhD pé ẹ tún lọ ṣiṣẹ́ lé lórí. Alé lo numerical method law of growth ẹ lo ordinary differential equation ẹ̀rí kó ti ń le fún wa ń sìn ìyẹn ló fi jẹ́ pé àwọn àfá àṣẹ̀rí àti ṣàlàyé pé gbogbo ìmọ̀ tó bá jẹ́ pé yóò ṣòro fún jọ mùsùlùmí lápapọ̀ kò lè jẹ́ sáàmù ti ṣẹ̀ṣẹ̀ wa. ìtọ́ bá ti lè jẹ́ pé nǹkan tí gbogbogbò ní bùkátà sí nǹkan tí ó rọ fún gbogbogbò láti mọ̀ ní ààwẹ̀ gbogbogbò mùsùlùmí n'Igba. ó ṣe wá jẹ́ pé ìṣirò rẹ̀ ó nira bá àwọn òyìnbó tí mò ń sọ ń fi ṣẹ́rí dogun àwọn tí ó sọ̀rọ̀ àwọn àfáà yẹn wọn ò lè wọ́ọ̀kì ordinary venture equation tí mo sórí wọn mọ̀ wọn wọn ò lè wọ́ọ̀kì ẹ̀ torí iṣẹ́ ni kákan jókòó kan ká máa wo Dr. Ali Shaukat tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó jó òtí ìlàbá ìpáwọn yẹn máa ń lo moonsighting.com differential statistics ló máa ń lò àwọn ní ó ti jáde ní internet péjọba ìlòṣù ó lè Ali Shaukat ló máa ń ṣe ní tó máa ń ṣe ni pé yóò lọ wo àwọn ọjọ́ tó ṣù ti yọ sẹ́yìn yóò wá lo calculation yóò àtọ̀ pé ọdún èyí báyìí ìgbàyẹ̀ mi gan tí mo lò fún ni pé mo fi sọ iye population Nàìjíríà pé tó bá di ọdún báyìí ọdún ìní ìsinsin bá lọ wo equation yẹn yóò sọ iye tí population Nàìjíríà jẹ́ ìyẹn dá lórí bá a ṣe ń bímọ nígbà náà sọ́nà tó ń gbà bímọ tó fi yí padà ń sìn ṣé rìsáàtì yẹn só tún lè bá lè dìmọ́ lónìí torí pé bá ṣe ń bímọ nígbà náà ṣé bẹ́ẹ̀ látún ṣe ń bímọ lónìí sọ kọ́lọ̀ kó ṣàánú wa ìmọ̀ yẹn ti wà kánàbí ò tó dé ìṣirò wọ́n dẹ̀ gbé dọ́dọ̀ ànábì ànábì ni iná kí lànábì fi dáhùn jọ náà sallallahu alaihi wa iná ummatun umiyya ìjọ ní ọ̀pọ̀ àwa mùsùlùmí kìí ṣe pé wọn ò àwọn mùsùlùmí àwọn lárúbá ń gbà náà ṣùgbọ́n àwọn tó pọ̀ gẹ́gẹ́ bí tí mo tó bá ti sí ní tí ìdí tí mò ń sọ yẹn èyí ó máa wù kéni ẹ̀rí tó gba àwọn tó wà lẹ́díkéṣọ̀n master phd professor wọ́n ṣẹ̀ lọ gbé iṣẹ́ wọn fún analyst kẹ́ bá wọn analyze rẹ̀ why táwọn ṣe fúnra wọn ṣòro ti ń béèrè fún tacosus ó ti ń béèrè fún specialization àdẹ́bì ní ẹmọ́ dára yín láàmú kèé ṣe sí àwa mùsùlùmí nìyẹn lànàkùtù wà lànàṣù mímọ̀ akọ mímọ̀ ṣèṣirò é ṣeṣẹ́ wa Anabi ní aṣáhàrù hakada wà hakada oṣù báyìí ni báyìí ni rẹ̀ pé inú kó jẹ́ tàbí ọgbà sọ́yí muslim imam muslim wá mú ẹgbà wá mi wá tó wá ṣàlàyé ẹ̀ wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ìka ló wà lọ́wọ́ ọ̀tún márùn ọwọ́ òsì márùn ó jẹ́ ka mẹ́wàá ànábì gbé sókè lákọ̀ọ́kọ́ ó gbé sókè lẹ́ẹ̀kejì ìgbà tó lẹ́ẹ̀kẹta wá ká kò sẹ́ni tí ò ní mọ̀ ṣírò yẹn mẹ́wàá alákọ̀ọ́kọ́ mẹ́wàá lẹ́ẹ̀kejì àti mẹ́sàn-án ó jẹ́ 29 mọ́kànlélọ́gbọ̀n èwo ni ìdààmú táwọn ń dara wọn nwa Umar ibn Umar radiyallahu ta'ala anhu ó ní sàrọ́ àdéhùn ìlàlà láyé anabi ti sọ calculation a àwọn èèyàn wá ń wá oṣù òun lòun má rú o sì sọ wà náà tàbí síyáàmì ànábì bá bẹ̀rẹ̀ àwẹ̀ ó tún kí ẹkẹ́dẹ káwọn èèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú oṣù rírí àwọn kan wá síbi kan wọ́n ní a máa bẹ̀rẹ̀ àwẹ̀ pé òní ìwọ́n gbọ́dọ̀ oṣù ọ̀nà táwọn lọ́lọ́run ẹlòmí ni ẹ̀rí tó ti bá mu tí wọ́n sọ rí bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹnìkan tó jókòó di dókítọ̀ ọ̀rẹ́ ni wọ́n ti wá kó oògùn síbì kan ẹnìkan wá ń jọkàn inú rún dókítọ̀ yẹn mú oògùn bẹ̀ ó fún ó padà ẹnìkan wá ń jọkàn lórí tún ni ó ó padà níjọkàn ẹnìkan wá wá sí ló kan bọ́wọ́ bó ṣe fún mú miss mark ó kàn fún mu iná ẹ̀ bá lọ ibi tí wọ́n ti máa mọ́ ògùn àwọn èèyàn bá ní àà ah, ó mọ iṣẹ́ ìṣègùn bíi dókítà yẹn ẹlòmíì bá tó dé jọ mi ó nínú rùn inú kan mi ìgbà tí ó náwó mú nǹkan báyìí tó máa náwó mú báyìí hydrogen peroxide ló ó ní ẹlànà pẹ́ nìyẹn ṣe mú hydrogen peroxide ló ọ̀rọ̀ làálàá ṣé nítorí igbó fi wá mú ńjọ́ kan tó mú ìkíní tó jógun rúnrún tọ́wọ́ ẹ̀ ṣe èṣù báyẹn tó fi wá sọ di dókítà bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ní ìrọ̀lẹ́ tó ṣù bá lé tó wá bá tí wọ́n sọ mu kò túmọ̀ sí pé wọ́n jó ní mímọ̀ tó dàbí ọmọ tí a ní kó kọ́ á bí dí ṣàní ó yá dí o kò dá dí mọ́ o ó kàn kọ́ wá bá dí mu wọ́n ní ọmọ ẹ̀mọ́ ẹnìkan bá ní bá wa kọ dí lọ́mọ bá tún kọ nǹkan mi bá a kọ rí ló bá tà ń kọ dí iṣá ẹni tí ò bá nílà káyè ni ó sọ fáwọn yẹn pé ńgbà pé ti bá mu ẹ̀rí kó bá mu pé nǹkan bá mu ò túmọ̀ sí pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ ẹ̀sìn ìsìláàmù kì í ṣọpọlọ ni wọ́n fi ń ṣe ìmàlẹ̀ tó torí náà yín yá wa ayé ilẹ̀ ti mọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àtẹ̀yìn bàbá wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí ní ìsìn tó wá ti di jímọ̀ tó ní àmọ́ retí dé jọ́wọ́ làwẹ̀ ó bẹ̀rẹ̀ lèmọ́mù ká fọ́ o lèmọ́mù ti sọ òjọ́bà ẹni àwẹ́fẹ́ bẹ̀rẹ̀ o nígbà yẹn ojú dúdú ìmọ̀ ẹ̀sìn ò tí ìkárí kò sì sí tẹkinọ́lọ́jì tí ó jẹ́ káwọn èèyàn gbọ́ pé ìmọ̀ tí ń sọ yẹn ò kọ̀rẹ́ òun àwọn kan wá wò pé ah, ọ̀rọ̀ àwọn ọmọ fẹ́ tàmú lónìí ẹjá tún ṣe mítìnì kan mítìnì yẹn pàbó ló já sí torí pélẹ̀ ti mọ́ òórùn ti ràn àti ti tan kíni halogen mọ́ àwọn èèyàn ni wọ́n láwọn ò fẹ́ ríran wọn ò lè ríran wọn àfi tọ́lọ̀ bá làwọn lójú lókùn ọlọ́run ṣàánú wa ọlọ́run kó gbà fún wa dáadáa wa ọlọ́run mẹ́jì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa allahumma arina lè hakọ̀ hakọ̀ wa rizukna liba wa arina liba tila ba tila wa rizukna jinaba bi rahmatika ya arhamar rahimin wa ya akrama nìkan ní gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká lọ nínú nípa ẹ̀sìn ìmọ̀ tó yè kóró sóbíẹ́ ẹjá lọ tọ́bánà àti nàfi jùnìyà asánà وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما تسليما كثيرا قوموا للصلاة